الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أنا أقف الله àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábà Muhammad abẹ́nàbà sọ́nà àtàlá tí ó ṣe àlékún ìfànàbí ìdíwọ̀n sàábà lápapọ̀ gẹ́gẹ́ bí n ta ti ṣe ládéhùn pé ní àwọn tó ní ṣe pẹ̀lú òfin ẹ̀sìn wa pàápàá jùlọ ìmọ̀ra táwọn èèyàn béèrè fún kátó sálàyé ẹ̀ ní àábẹ̀rẹ̀ rẹ̀ àdéhùn náà ni àwa fẹ́ mú ṣe yìí ọlọ́run kí ó ṣe rọrùn ó ṣe àlékún àgbóyé ẹ̀sìn fẹ́ni kọ̀ọ̀kan wa kí ló fà á rí pé ọ̀rọ̀ ìmọ̀ra nínú báàbù àwọn ọ̀nà tí àwọn àfáẹ́sì tí wọ́n fọwọ́ kékeré mú ni torí pé ìmọ́ra yìí náà láàáfẹ́ lẹ́tọ̀ láti máa sin lọ́wọ́n bó ṣe tà àti bó ṣe yẹ àti pé ní àwọn nǹkan tó rọ̀ mọ́ láwọn ìdájọ́ ó pọ̀ tí ẹ̀ lè máa rò pé èèyàn ti gbọ́yé tó bá ṣàlàyé ẹ̀fún ló padà mọ̀ ẹ̀sì ká ohun tí ìgbọ́yé tó bó ti yẹ ó dá àwọn àfáẹ́sì arínú wọn tó ní ọ̀rọ̀ mọ́ra o àbí àwọn tó ní ṣe pẹ̀lú rẹ̀ bí ọdún méje náà ti fi ń kọ ló jẹ́ pé náà àfá àgbà ni ẹ̀pẹ́ ọ̀rọ̀ mọ́ra yóò ṣe pàtàkì pàápàá jùlọ fún ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin kọlọ́mà sùfánà àtọ̀ alákòṣàánà wa náà àkọ́kọ́ náà sábà ń sọ̀rọ̀ mara àwọn kẹkẹlá a máa ń lò láti fi mara irun rẹ̀ náà ni omi ọ̀ngá ló gbajúmọ̀ jù sí tàbá ní mara omi gan la mọ́ ní ọ̀tọ́bá ní ìmọ̀ ìwọ̀n nǹkan míì tó yàtọ̀ sí ara a ṣe lè lo nǹkan mìíràn láti fi mọ̀ ṣùgbọ́n tààrà omi ní mọ́ sábà ń jẹ́ a ní tó wá ní ṣe pẹ̀lú omi agbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ omi wo la lè fi mọ́ra èwo la lè fi ṣe mọ́ra agbọ́dọ̀ mọ̀ ọ́n omi tá a fi mọ́ra àti tẹ́ pé àní fi mọ́ra ọlọ́ba sọ́nà àtàlá àfọ̀n ká lọ́bẹ̀ àdẹ́bà Muhammad sallam oníláyẹ́kbálù lọ́hùsọ̀lá tàbí gẹ́rì tá a bá fẹ́ kírun ọlọ́run nígbàrún wa láì ṣe mọ́ra téèyàn bá kírun pẹ̀lẹ́gbin ọlọ́run nígbà kí wọ́n láti mọ́ra a gbọ́dọ̀ mọ àwọn táìpù tómi ní omi ní táìpù méjì tàwa bẹ́ẹ̀ ìgbà mi pèsè mẹ́ta fáà ní omi ní táìpù mẹ́ta àwọn akọ̀tí méjì á ní alimawu àtọ̀húrù ìkànnì yẹn ìkejì ó jẹ́ alimawu tọ́ ìrù afwan alimawu najis alimawu tọ́ ó alimawu najis omi tó mọ́ alimawu najis àtomi ẹ̀gbin. pàápàá pé mẹ́ta á ní alimawu tọ̀húrù omi tó mọ́ tó ṣe mọ́ra àlùmọ́ òtọ́ èrò omi tí ó mọ́ ìgbọ́n tí ó ṣe mọ́ra àlùmọ́ òtọ́ ọ̀rọ̀ nẹ́jì sáfọ̀n àtọ́mi ẹ̀gbẹ́ mẹ́ta fẹ́ lè mú torí pé tabakọ́ sí mẹ́ta méjì náà ní padà máa ń já sí àbáwọ́lá ìtàn àfáà ṣe lórí àti táwọn ìkàlùmọ́ òtọ́ èrò àlùmọ́ ònẹ́jì sí omi tó mọ́ tó ṣe mọ́ra àtomi ẹ̀gbin omi wo ni àwọn omi tó wá mọ́ omi tó mọ́ bẹ́ẹ̀ láti omi tó jẹ́ pé nǹkan kan ò rọ́lù bọ́lọ̀ ń ṣe dáná nìyẹn nǹkan ò rọ́lù ó wà nípìnlẹ̀ bọ́lọ̀ ń ṣe dá kódà kó jẹ́ pé omi yẹn ní tẹ́sì torí pé àwọn akọ́lá dá awẹ́ ẹ̀kọ́ ní tẹ́sì àbí bọ́lọ̀ ń ṣe dànù kódà bó jẹ́ kómi ẹ ti pọ́ kùkùkùkù ẹ bá padà pọ́nlẹ̀ yóò mọ̀ sí bí òróró tí ẹ bá rẹ pé ní ń wa epo níbẹ̀ tí epo wá ń já sí ẹ̀pẹ́lẹ̀ tó ti ń wa epo àlẹ̀ ń já mọ́ra wọn kò síbẹ̀ wà kankan bẹ̀ àmọ́ wa bóyá gbòdì àbí kankan ilẹ̀ yẹn náà ló kàn rí bẹ́ẹ̀ fúnra rẹ̀ tẹ́ bá kọ́mi ẹlẹ̀ yóò mọ̀ yọ bí epo lójú àbí kódà bómi bá rí bẹ́ẹ̀ omi tó mọ́ tá a lè fi mọ́ra ni torí pé omi yẹn wà nípìnlẹ̀ bọ́lọ̀ ń ṣe ìṣèdá àkọ́kọ́ nìyẹn nínú omi tó mọ́ bẹ́ẹ̀ náà ni omi òjò àbí bọ́lọ̀ ṣe dómi òjò àbí àbẹ́nìkan lọ mí sì ká mọ́ ibi tí ń bọ̀ láti sẹ́wọ̀n omi òjò omi tó mọ́ ni ọlọ́ni wàyínà sílù àléékún mínà sàmáì máa á ń lè tọ́ ìrọ̀kùn bẹ́ẹ̀ ọlọ́run ọba ó ń rọ òjò kalẹ̀ fún yín láti sánmọ̀ ó ń rọ òjò kalẹ̀ omi òjò tó yẹ pé ẹ lè mọ láti mọ fi mọ yín ẹgbẹ́ lọ́wọ́ fún òjò tó fi wẹ̀ jẹ́nẹ́bà ní àìdọ̀ ní àbọ̀ fi ṣàlùwàlá omi tó mọ́ ni mo rò pé àwọn èyí tẹ́ jiyàn omi òjò náà àbí kódà mí ìran kẹfẹ́rí mi ìran kọrin yóò lé ní afọ́ládùn àkàn kọ́ gbé omi òjò ní kí ìdẹ́kọ̀ tí kan sí wọ́n wà pé ìyẹn pure àbí ẹ̀kọ́ ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó wà náà bá fẹ́ gbomi òjò táwọn ilé ìbá náà ní ẹ̀ tàbí gbogbo omi òjò wa òun ò ní gbé síbi páànù torí ó ti kan páànù yóò gbé síta gbangba nǹkan tó kàn sí inú omi tó ní kíní omi òjò bákanáà omi odò odò ńlá albihar ocean sea inú omi tó mọ́ta lè fi mọ́ra ní tódò bá ti pọ̀ tó bá ti tóbi àníwọ́wádìí sódò yìí máa bí ò mọ́mọ́ hmm? wọ́n lè mọ́ dẹ̀gbẹ́ sí kan odò káwọ̀ tẹ́ pé ẹbá ti fàgbọ́mọ́ lọ́ndà sí àbí irú ọ̀sà ẹ̀sáìdì ìjó ẹ̀ẹ́sọ́ndà sí tó wá sómi ẹ̀dómi ẹ̀gbin ibi tó dábí ẹnìkan ni tó wá ipò bá déwájú rẹ̀ díẹ̀ bómi ẹ̀ ti pọ̀ tó ó ṣe kí ni ó ti gbé gbogbo yẹn lọ àwọn kan bí amẹ́bí àwọn ọ̀sánlá jọ kẹ pé àwa a máa ń rìn lórí omi wọ́n ń ṣèrìn àjò a máa ń omi yìí èèpọ̀ a bá sì ní kábi ṣàlùwàlá àníri táàmù wọ́n bí ànẹ́bì ní ìdájọ́ pé tí ìrùn bá jẹ́ àtúbọ̀ àwọn atán wà lórí ọkọ̀ ojú omi kí ní káwọn lò omi tẹ́ ń gbé dá tẹ́ẹ̀ bá lò ẹ́ kò pọ̀ tẹ́ bá lómi tẹ́kí láwọn mọ̀ mu ànẹ́bì wà fún wọn pé ní ó wà tọ̀ húrù mọ́ òhù à ti wà lódò ńlá ó ẹ̀yìn tó mọ̀ nì ìyẹn kẹ́ ẹ mọ bo omi tẹ́ wà ẹ mọ fi ṣe àlùwàlá yín odò ńlá o omi tó mọ̀ lágbẹ̀jẹ́ ìsìn àwọn odò tó yíwa ká láwọn odò lálá ọ̀wà lórí kínú omi eh, omi ọ̀sàdúmọ̀ta ni èyí tó gba àgbára kọjá gbogbo àwọn odò lálá làwọn yẹn àwọn omi omi tó ṣe kíní tó mọ̀ ní àlèhélù mọ̀ ìtàtù kódà tó bá tó wá ń gbénú àwọn odò báyìí tó bá kú tẹ́ẹ̀dú àbí kò tiẹ̀ nídìí kẹ́ẹ̀dú aláàlì ni ẹ bá ní tí ń gbé ní odò aláàlì ni onídìkẹ́ mọ́ lẹ́nu àbí ẹ̀ máa ń du ẹja títa fẹ́ lónìí pé inú omi tó tó mọ́lẹ̀ ní omi odò wa a ní omi tó lọ sánmà omi òjò bákan náà omi odò bákan náà má olùbíìrí omi kànga kànga ní àbíbọ́ọ̀ ẹ bá ti fa omi jáde nínú ẹ̀ omi ìpínlẹ̀ nìyẹn náà omi tó mọ́ ni omi kàga aléyìn tí wọ́n ń pọ̀n àbí ẹ̀yìn títí ní òpin ni omi tó mọ́ ni. bákan náà wà solúùjù ẹmọ bí àwọn yìnyín tó máa ń jábọ́ látòkè àbí kì í sábà jábọ́ ní ọ̀dọ̀ wa bí àwọn ìlú tó máa ń mú gan-an ní ìbábọ̀ gan irúfẹ́ tó wọ́n báyìí ọwọ́ á mú ọwá fi ya gbogbo ọ báyìí ẹ̀gbọ́ àyùgbà tó débi ọwọ́ fi ṣe gbogbo ẹ̀ báyìí tómi rẹ̀ sì tún sí ẹ ní ọwọ́ kí ló ń ṣe yẹn náà òun ṣàlọ́ àwọn ọmọ ara náà ni so yìnyín tó bá lè ní sùúrù kó fi yòrò ẹ̀ bóyá padà yòrò náà ni bí blọọkù ní ó pọ̀rọ̀ bó ṣe ń bọ́ sọ́mọ ẹ̀yẹ tọ́jú níbi kan tó bá ti á ní ọ̀ ní sùúrù ọ̀wá mi ń gbòó tó ń pò mí ni kòmí ayé àlùwàlá ọ̀mí gbogbo ẹsẹ̀ kí lọ́ sí yẹn ó ti ṣàlù aláàdì àpé àwọn omi fàálì sí mọ́ra omi tí ó pọ̀ ní náà bákan náà àwọn omi yìí wọ́n mọ rìn mẹ́rin ní mímọ́ títí tí àyàfi tí ó bá padà tí nǹkan bá àti tó bá padà tó kú olómi àwọn tá a lẹ́kún omi sí mẹ́ta lẹ́ẹ̀kan rẹ̀ wò pé tí tó bá dà sí ẹ̀tọ́ ẹ̀pẹ́ tó mọ́ ni a gbà pé omi yẹn ó mọ́ fúnra rẹ̀ a lè mú ṣùgbọ́n kò ṣeé ṣe kí ni kò ṣeé ṣe mọ́ra ìyẹn náà yẹn fi pé sí mẹ́ta tí nǹkan bá ti dà sómi tó bá ti chéǹjì àwọn nǹkan nínú nǹkan ìròyìn mẹ́ta rẹ̀ ó chéǹjì ódò rẹ̀ ó chẹ́njì tẹ́sì ẹ̀ ó chẹ́njì kọ́lọ̀ rẹ̀ á ń lomi yẹn òṣèré gíní kò sí mọ̀ra tó yẹ pé nǹkan tó mọ́ ló wá dà sí ń kọ́ nǹkan yóò ara dà sí díẹ̀ kò chẹ́njì kẹ̀kẹ́ nu mẹ́rin tata sọ yìí lákòjú yẹn sí ibi tẹ́ ti ń fọṣọ náà lẹ gbé omi sí àbí kí ni kí ni wọ́n ti wá ń ta sí sáà dúró omi bẹ́ẹ̀ ṣàlùwàlá ẹ́n torí pọ́tẹ́ ti dà sí àbí ṣé n tó mọ́ lọ tẹ àbí tí ò mọ́ ṣé n tó mọ́ lọ tẹ àbí tí ò mọ́ n tó mọ́ torí pé ẹ̀gbẹ́ ni ànímọ́ fi yí aṣọ wa kí ọ̀tẹ̀ ẹ bá lọ kẹ́tọ́ mi títẹ́sí omi ọ̀sẹ̀ yìí ò bá sínú omi ẹ̀kọ́ nígbàbí dẹ̀mọ̀ ọ̀sọ̀ tí ẹgbọ́n mi kalẹ̀ ọ̀fẹ́rẹ́ kan kí láti mọ̀ pé omi yẹn sómi lámọ̀ pé ní àbómi ọṣẹ omi ẹgbómi ilẹ̀ àbí gààrí wá gbọ̀n sí àsìkò omi náà lójú wáyé òmóòrùn gààrí wá kò ṣe kí ẹ́ kò kò kò ṣe ń jẹ́ ẹ̀ omi tó mọ́lẹ̀ láti mọ̀ pé gbogbo tó bá mọ́bẹ̀ tó bá dà sómi tí ò bá ti yí padà omi tó mọ́lẹ̀ láti mọ̀ pé ok àwa mú ọṣẹ ẹ̀ kí ni wọ́n kọ́ ọṣẹ yẹn náà ọṣẹ ní sátẹ̀tì yẹn ẹ̀ adájà kẹsì rùwà tó fọwọ́ gbó kí láàkó omi yẹn àti pé ẹgbàá náà ti pé lómi mọ́ omi ọṣẹ amúgáàrí ọmọ bá ń gbé gàrí omi yẹn máa bí ọmọ adágàrí sí ó tún wú bẹ́ẹ̀ omi wà lórí ẹ̀ kí náà pè yẹn rẹ́gbẹ́ àwa náà ti pè lómi lásán mú àti fi kẹ́kẹ́ tí ẹgbẹ́ tí ilé ọ̀fẹ́ mú àbí agbómílẹ̀ ọ̀fẹ́ lò ọmọ ẹgbẹ́ mú tí ní lórí kọ́pù omi ti pọ̀ àkàrípé ní ìdí ẹ̀dá sí àti ń pe omi ẹ̀ náà ní kíni omi ni tí ó sì ní ipa lórí ẹ̀ bọ̀tí amúlítọ́ akẹ́jú sínú omi ni kíni ẹ ti dì tí ni ayọ̀ àwùjọ tó nǹkan bá ti mọ́ bẹ́ẹ̀ tó bá ti dà sómi tó bá ti gba ìròyìn omi yẹn tàà lè pẹ̀lú lásán mọ́ ìyẹn ò ṣeéṣe kí ni ìyẹn náà lọ pé ní omi yẹn mọ́ fún rárá rẹ̀ láti lò láti mú láti fi ṣe nǹkan àǹfààní ṣùgbọ́n kò lè mọ́ nǹkan mi ṣé pọ́ǹtì ẹyẹ ìyẹn náà tọ́ pé omi tí mẹ́ta pé gbà mí àá lomi mọ́ tó lè mọ́ fúnra rẹ̀ ṣùgbọ́n kó mọ́ lè mọ́ nǹkan mi irú omi tán sọ̀rọ̀ oyé àbí òye náà tó yẹ pé ní nǹkan tó wá dọ̀tí ló dà sómi ẹbí tó ti ń fasọ ọmọ bá gbé pọ́tì ẹ̀wọ̀n ọmọ kéèké tán àwọn òkú ẹgbẹ́ kẹ́nẹ̀ nígbà pẹ́ ti dórí rẹ̀ kodò ìtọ́ bá dá sínú omi sáálé fómi yẹn sàlò alámọ́ ẹ̀kọ́ yàtọ̀ sí ti ti tí ti ọ̀tẹ̀ tá àbí gàrí ta ní díẹ̀ kára kan sí irú ilé ìbálẹ̀ bómi yẹn sàlò alámọ́ àlè fi sàlò alá bí sàlẹ̀ fi bómi yẹn sàlò alá àyàn dáhùn náà mà àlàyé tó wà lórí ẹ̀ a rí hadithi kan pé tómi bá ti pọ̀ tó wọ kùlàtẹ́ni kùlàtẹ́ni àfáà mi mú un ń ṣe àlàyé lórí àǹkẹ́ni tó máa lọ bí one sixty one sixty litre litre ayọ̀ à ẹni tó yẹ kó rọrùn níbẹ̀ tẹ́gbin díẹ̀ dàbí kò sí kankan lórí ẹ̀ ọláàlọ́n sì fún ètò lékè tẹ́mi sì fèsì ni pé tómi ẹ bá kéré tẹ́gbin kéré bá kéré tó bá dàbí tó kán sí i tí ó sì lápá lára omi yẹn rárá èyàn lè dégí ní èyàn lè bí dèmọ́ra bí ìtọ́kẹ̀lákẹ́ tó àgbègbè tí èyàn jẹ́ rí orí pẹ̀ ìyàtọ̀ wà láàrin pé mo éètì ẹ̀ o ọ̀tọ̀ gbọ́ éètì nǹkan ọ̀tọ̀ ni pé ó ṣe lẹ́yìn pé tẹ́yàn bá rí ẹ̀gẹ̀ èyàn ní bẹ́ẹ̀ lò yíwá ètò mi lọ kọ̀tà tún fẹ́ èyàn jẹ́ wá rí mi àbẹ́nìkan èyàn fẹ́ ló ń tèmi báà ni ó sì lè lò á jẹ́ kó mi yẹn kò ní orí pa ẹ̀gbìn ò lórí pa kankan ní ààrẹ bóyá bó ṣe kéré tó so wallahu alam eléyà ń pè ní àwọn omi tí o mọ́ náà wọ́n lómi tó yẹ pé ní omi ìdọ̀tí àwa lọ rí fáyẹ̀ ẹ̀kọ́ àwọn gbádùn lùwàyé àwọn ìlúmì nínú àwọn ìlú òyìnbó àbọn ìlúmì náà lágbàáyé wọ́n ní bá ti gbé omi wọnú lé wọn náà rọrùn páìpù mi yóò mọ̀ jáde padà bá ti lò ní jáde padà ń lọ rìn fáyẹ̀ rìn yóò bá tó domi tó mọ́ omi ìwẹ̀ <laughs> omi ìwẹ̀ omi tàbí fásọ́ ẹ́ tó rìn fáyẹ̀ yóò bá domi tó mọ́ tí tó bá rìn fáyẹ̀ ní omi tàà fásọ́ bábá tẹ̀lé èrè fáyìn tó bá ti domi mímọ́ ó dé kí ni ó ti domi padà nìyẹn o èrò ẹ̀lú mi àwọn kẹsàn-án rómi ní àwọn ọmọdé mọ́tò lọ rè fáyìn á ní bí páìpù kan bá ti ń gbé èyí tí ń gbé wọn ló ti díjọ́ gbé àwọn wéèkì lọ́tọ̀ mọ̀ lọ pàdé ń bomi lọ́tọ̀ mọ̀ rè fáyìn ó ti domi tó mọ́ náà nìyẹn bákan náà wọ́n ní omi omi tí à ń lò fáfi ṣàlùwàlá bájẹ́ ń sàlọ̀ àlá lómi bá ń jábọ́ lára wa sí bá tó ń jábọ́ sínú ìgbátà ń lò bá ṣe wẹ̀ lómi tó ń kán lára wa sínú ìta tí lò tómi yẹn mọ́ àbí kò mọ́ ó mọ́ torí pé ara mùsùlùmí tó kẹ́ mùsùlùmí è ṣe ẹlẹ́gbìn ṣe ìyẹn náà yé ìlẹ́bìnrin ládàmà sọ́lámù àwọn àtìyàwó wọn ànẹ́bí àtìyàwó rẹ̀ ọmọjọ́ wẹjá nẹ́bà papọ̀ tó mẹ́tì máa kán lára àwọn tí ẹnu gbá látùmọ̀ náà mo rò mí lẹ́lẹ̀ òun àmọ̀ tó mi yí máa bí òmọ́ pàápàá jùlọ mo tó wá lọ́mọ kéèkéé tó ń ṣeré bí àwọn sọ̀fíyà báyìí àwọn Abdullahi ọmọ yìí sì náà ní títọ́ bomi yìí omi yí mọ́ báyìí àbí òmọ́ tí mo lè fómi ẹ̀ṣà lọ àlá omi tí ń dá òtù lórí rẹ̀ sọ́mọ́ àbí òmọ́ tí mo fi lè ṣàlù àlá bẹ́ẹ̀ ni ó nítorí pé ìpínlẹ̀ omi láàmọ́ wò kí ní ìpínlẹ̀ omi in tó mọ́ ni ṣé àwọn àti tọwọ́bọ̀ sánmọ́ kéèké ìràn ní títọ́ sí ìyẹn ò dá mi ní ojú ní tó dá mi lójú ni wà gbámú ní tí ò dá mi lójú ni ó gbé sí ẹ̀gbẹ́ àyíkọ̀sẹ̀ bá ti rómi omi ẹ bá jẹ́ omi tí ó mọ́ tẹ́tẹ̀ rí nǹkan ẹ̀gbin lára ẹ̀ ọ̀tẹ̀ yẹn wọ́n dàtò pé àbẹ́gbẹ́ ti wà ń bẹ̀ tí mi ò mọ̀ ní ẹni iyè méjì yẹn nǹkan là á lò àgbà pé omi yẹn omi tí omi tó mọ́ ni. sáà ní nǹkan tí mo ń yí omi padà fágbà pé ó ti dẹ̀gbin òun náà ni kí kọ́lọ́dì ẹ̀ kó change kí ó dọ̀rẹ́ change àti taste ẹ̀. náà arómi kan ó taste iyọ̀ fẹ́gẹ́tì nísìn àríkèjì náà ó taste iyọ̀ ìkántì ẹ̀ omi òkun ni pẹ́kẹ́tọ́ wá fi sẹ́nu gan ẹ̀wọ̀n yóò ó fẹ́ lè jáyàn lọ́fun ibi tí ó taste iyọ̀ dé ìkejì iyọ̀ dà sí ni wọ́n taste iyọ̀ ṣé èwo la lò bẹ́ẹ̀ tá lè lò kankan ní méjèèjì àbá lè lò a lè lò yí tó jẹ́ omi òkun ẹ̀ tó yí pẹ́ta ti lọ́síwájú ni pé bọ́ọ̀lọ́ ṣe ṣe kíni bó ṣe dáhùn nìyẹn ìkejì yìí àwọn èèyàn nẹ́dà sí bẹ́ẹ̀ láàárọ̀ omi tó pọ́n àwọn kẹ̀gá tó máa ń pọ́n yẹn àtẹ́lómi tó fi nǹkan tómi tómi yẹn wá fi pọ́n èyí tó jẹ́ bí kẹ̀gá tó yẹ pé bọ́ọ̀lọ́ ṣe dá ni àá lò òun sọ pé kò ṣe yìí bọ́ọ̀lọ́ ṣe dá bó ṣe rí ìkejì tó yẹ pé ní wọ́n ju nǹkan tí ó pọ́n sí ànílò bákan náà omi tó yẹ pé bóyá tó fi ti ní fi ń rùn òórùn mi àtọ́mi tó yẹ pé ní ó dọ̀ rẹ̀ bí ó ti wá láti inú ilẹ̀ náà nìyẹn ìtò wá láti inú ilẹ̀ àlelò ìtò change ó dọ̀ látara ń ta àdà sí ànílò kódà kó jẹ́ pé kọ́lọ́ọ̀dì àti tẹ́sì rẹ̀ òde kíni yàtọ̀ so eléyìí làwọn àlàyé tí ó ní í ṣe pẹ̀lú omi náà àárín gbọ́dọ̀ wá mọ àwọn ìdájọ́ yìí dáadáa torí pé ńgbà mí ń bẹ àwọn mi ń bẹ omi mi ń bẹ tá a fílẹ̀ tá a lò tó yẹ kó omi tí tá a lè ṣe kíni tá a lè lò ní. náà omi tó tírìtì tó wá mọ́ bí àwọn omi dáàmù bí àwọn omi tí ìjọba máa ṣe tí wọ́n wọlé kálukú láti tírìtì ẹ̀ ó lé kébí omi yẹn nípínlẹ̀ omi tó yẹ pé ní. kò ṣe ní omi òkun báyìí ẹ̀ẹ́dì bí omi tẹ́wọ́ pé kò ṣe mú torí pé ó dàbí yọ̀ ṣùgbọ́n tí padà dá wọ́n fi kẹ́míkà sí gbogbo ẹ̀ ìfi kẹ́míkà sí yẹn ṣé kò ní sọ́domi ẹ̀gbin kò sọ́domi ẹ̀gbin ẹ̀ torí pé omi náà ló tún sọ́ dì ẹgẹ́ tí ń sè torí ńlá rí nínú àwọn afálẹ̀ Yorùbá ní ah, omi tó mọ omi inú kẹ̀gà tẹ́nìkẹ́kọ̀ tí ẹni bàbá yẹn tẹ́ kú pé lómi omi bóyá omi túwìtì so irú ẹ̀ bí wà pé yẹn mú nǹkan lè fún ara rẹ̀ ní ọ̀dẹ táwà lé ní ìsìn ebó wọ́ta ní bí wọ́ta ní kọ́lá pẹ́lẹ̀ ọ̀gá omi àdúgbò wa yí omi tó rí báyìí lẹ́ni wá sọ níbẹ̀ tó láti tírìtì ẹ̀ tó fi ń ṣe pé wọ́ta ó ti domi tó ṣe kíni tó mọ náà nìyẹn kódà kó fa páìpù pé pómi dúdú ló pẹjáde mẹ́ nígbà tó ń bá ilé tí ó wọ́ta ó bá ti di omi tó dékíní tó mọ́ ó ti di omi tó mọ́ náà nìyẹn a lè fi ìwẹ̀ jánẹ́bà ní ìwẹ̀ jímọ̀ ní ìwẹ̀ haidọ̀ ní akẹ́nà a lè fi ṣe àlùwàlá tó ilé ní tó ní ṣe pẹ̀lú omi ṣálátàlá àwọn ìgbésẹ̀ tó bá kú lọ́rọ̀ ìmọ́ra àwọn ìṣàlàyé rẹ̀ fún wa sallallahu alaihi wa sallam ala nabiyina muhammadin وعلى آله وصحبه أجمعين